orúkọ mi ni ọba professor adékúnlé adéogun okunòye oyèdèjì kejì ẹ̀bùrú ti ìlú ibà nǹkan méjì ni a ṣe papọ̀ ní àlàfo ọjọ́ mẹ́ta ìkan a ṣe ìkan tí ó gbé àṣà ìrìnkèrindò tó gbé ní arugẹ tí àwọn olóyìnbó ń pè ní tourism ìyẹn ni tí a fi gun òkè okay. because a kó àwọn èèyàn wá kí wọ́n wá wo ẹwà eh, òkè tí ọlọ́run fi eh, jíǹkì ìlú ibà èkejì ni èyí tí a fi ṣe eh, ìgbélárugẹ oríkì àṣà oríkì ní ilẹ̀ yorùbá so ó jẹ́ nǹkan ẹ̀ka méjì ìrìnà tí a ṣe a ṣe bí a ṣe gun òkè ní tourism a ṣe ti culture tó jẹ́ àṣà oríkì ilẹ̀ Yorùbá ehm, bí ẹ bá wo àyíká wa ní ìlú Ìbà eh, òkè ṣe pàtàkì sí wa and eh, nǹkan tí a bá débi tá a wà gan-an nìyẹn torí òkè tó wà ń bẹ̀ ẹ mọ̀ pé oríṣiríṣi ìlú ló ní bí wọ́n ṣe tẹ̀dó eh, nígbà tá a kúrò ní ilé Ifẹ̀ tí àwọn tí àwọn baba ńlá wa tí wọ́n jẹ́ ọmọ ọba ní ilé Ifẹ̀ tí wọ́n kó bẹ́ẹ̀ wọ́n tún jẹ́ jagunjagun ọdẹ bí àwọn èèyàn ṣe máa ń kó níbi tán bá ti wá tán ń bọ̀ wọ́n dé sí àdúgbò kan tí wọ́n ń pè ní àpàọ̀lá àpàlá là ń pè ní ìsìn ó tẹ́jú òkè díẹ̀ náà wà bẹ́ẹ̀ ṣùgbọ́n nǹkan ò lọ bó ṣe yẹ kó lọ oríṣiríṣi nǹkan ṣẹlẹ̀ tí ò tẹ́ wọn lọ́rùn wọ́n ṣèwádìí wọ́n ní wọ́n ti débi tí wọ́n ó tẹ̀dó sí pé kán rìn sí apá ìsàlẹ̀ wọ́n rí ibi tí òkè tí ó ti yí ìnà ilẹ̀ ká tí àwọn omi náà tún wà ní ibẹ̀ oríṣiríṣi odò pé ibẹ̀ ni wọ́n tẹ̀dó sí bí a ṣe dé ibí nìyẹn ẹ̀yin náà tẹ bá wò ó ẹ̀rí bó ṣe dúdú wálẹ̀ tó rí rìbìtì ìnà ó lé ní ogún o àdúróbọ abẹ̀rẹ̀bọ òkè èwo ó yànjá Eh, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ayẹ́ ayẹ́ gan ni ó dàbí tí àwọn ẹlẹ́sìn àbáláyé tí wọ́n ń ṣe. ṣe rí òkè ayẹ́ òkè ìgbàlà la bá máa pè é torí pé ńgbà tí ayé ń bẹ láyé ni a sì ń tò ní àti ìtò ọmọ àbọ̀ jáàmù kúkú rí pé ọkọ̀ jáàmù èso ọmọ àbà ayẹ̀ yọ a gbogbo tí ò da la yẹ̀ ń yẹ̀ kúrò lórí wa ṣùgbọ́n ń gbà ayé dayé ọ̀làjú ni a fẹ́ ni a fẹ́ pàtì sẹ́gbẹ̀ẹ́ kan kò sì gbà torí níta bá láwọn ará àjọhùn iná ni a lò wọn ò lẹ́yìn ọwọ́ ojú ọwọ́ ní tiẹ̀ n ò rọ́ ọmọ bí tí n bá lọ di oògùn tóògùn bá fún mi lọ́mọ tiẹ̀ ni yóò máa ṣe ẹ̀jẹ̀ ń wà fún ará àjọhùn pẹ̀lú inú kan àwa àṣẹ la fẹ́ ṣe mọ́ aláyé ti lajú àwọn tí wọ́n ti wá lọ wọn ò fẹ́ gbà fún wa àwọn ní àwọn alẹ́ ti gbogbo ń tà ń ṣe. ipò tí a jókòó sí ipò ọba ní ayé òde òní àwa ní àṣà àti ìṣe a dẹ̀ wò nínú gbogbo nǹkan tó jẹ́ àwọn nǹkan àṣà wa ọ̀rọ̀ ìgbàlódé ó ti ń gbé e lọ èdè wa gan pàápàá àwọn èèyàn ó ti ń lọ àwọn èèyàn fẹ́ sọ mọ́ mo rántí ìgbà tá a ṣì wà ní school bí òfin ni pé ká mọ̀ sọ èdè èdè wa wọ́n á ti fìyà jẹ gan pàápàá tán bá rí tó ń sọ èdè wa kò dẹ̀ kó rí bẹ́ẹ̀ adẹ ti rìn káàkiri àgbáyé a ti rí àwọn ìlú tó jẹ́ pé orílẹ̀-èdè tí ò ju Ọ̀ṣun lọ èdè wọn ni wọ́n fi ń ṣe ẹ̀kọ́ dẹ́n gbogbo àwọn nǹkan ìtàn wọn àti wọ́n fi síbẹ̀ wọ́n dẹ̀ tún gbé ní arugẹ tó jẹ́ pé owó ribiribi ni o ibi tí ó jẹ́ bí ibi tí wọ́n jẹ́ pé àárín ìlú wọn gbà tó kéré wọ́n fi ilẹ̀ bẹ́ẹ̀ ni táwọn àlejò ó máa wá téèyàn ó máa wò bí old city ni a máa ń pè é ní gbogbo Europe ni irú nǹkan bẹ́ẹ̀ wà ní òṣèré ṣùgbọ́n gbogbo tiwa tó bá lọ sáàrin ìlú lè sìn wọ́n máa wọlé wọ́n máa so a rí i pé àṣà bá ṣe ń ṣe oríkì tó bá kí oríkì èèyàn èèyàn ó mọ ó ti tán gbogbo nǹkan téèyàn fẹ́ mọ̀ nípa bí tó ti ń bọ̀ ìhùwàsí rẹ̀ iṣẹ́ rẹ̀ gan yóò jáde nínú oríkì àti àwọn baba so a dẹ̀ rí pé àṣà yẹn ti wá fẹ́ máa parun nítorí ọ̀rọ̀ ìgbàlódé a wá fura pé àwọn ọmọ wa kan wà tí wọ́n ti wá ń gbé pé wọ́n ọ̀pọ̀ ó dẹ̀ ń wú wa lórí gan tó ń ṣe dáadáa wọ́n dẹ̀ kàwé wọ́n ṣe dáadáa wọ́n pé àgbà tó ọmọ yẹn ṣe léyìí àfi kí a máa ṣe nǹkan tá a lè fi yìn wọ́n láti lè mọ bá wọn gbé ní arugẹ so nǹkan ẹ̀ka méjì ni ó mú ló wà ní ọkàn wa láti ṣe ìgbélárugẹ rẹ̀ àti láti rí pé kò parun so báwo ni ò ṣe ní parun ìyẹn ni láti rí pé àwọn ọmọ kéékèèké àwọn tí wọ́n ń bọ̀ àwọn náà ń kọ́ wọ́n mọ̀ á fi iyì kún ó máa jẹ́ nǹkan tó ń wù wọ́n inú wa dẹ̀ ẹ̀yin náà rí pé àwọn ọmọ wa wọ́n ti púpọ̀ nù wọ́n ti ń kọ́ kí yẹn ni ò jẹ́ kó kó parẹ́ àwọn tó dẹ̀ ń ṣe nísìnyí wọ́n tún máa máa rí pé nǹkan táwọn ń ṣe nǹkan tó tó dáa ni nǹkan tó bí ọdún so kí la wá lè ṣe lóòótọ́ a máa ń pè wọ́n ẹtì oríṣiríṣi nǹkan náà ti fi ń ṣe ń sìn àwọn èèyàn fẹ́ jọjọ́ bí wọ́n á pè wọ́n àwọn èèyàn máa ṣènáwó wọ́n á pè wọ́n wọn ò kí ń ṣalágbe wọn ò dẹ̀ kí ń ṣe atọ àtọ̀rọ̀jẹ iṣẹ́ takuntakun ni ni wọ́n ń ṣe pàápàá jùlọ tó wá jẹ́ pé ó ní ìtumọ̀ tó pọ̀ púpọ̀ àmì àmọ́ púpọ̀ ní ṣùgbọ́n àwọn kan wà tá a láìkì dáadáa tó yẹ pé wọ́n á sọ ìtàn nínú rẹ̀ wọ́n á dẹ̀ kí èèyàn mọ nǹkan tó tó so mọ́ orí ìlú téèyàn ti wá ìdílé tó ti tó ti wá ìgbà táwa ń dàgbà tá a bá jí láàárọ̀ àwọn ìyá wa àdọ̀bálẹ̀ kí wọn àti bàbá wa àwọn ìyá wa ó kì wá ní oríkì ilé wa so ó jẹ́ ká mọ ọmọ ẹni tí a jẹ́ láti kékeré ni o tí àwọn ìyá wa tí wọ́n bá mọ oríkì ilé wa kò sí bí wọ́n ṣe fẹ́ fi kí àwa so bí àwọn ọmọ ẹ náà ṣe ń dàgbà ńkọ́ ẹ wọ́n dẹ̀ ní kékeré láti pé kan òrókò tó bá dàgbà tán apá ò lè ká nǹkan tó jẹ́ pé àwọn ọmọ ìgbọ́njúmọ̀ àlàyé mi ti yé wa so ní ọdún márùn-ún èní a fẹ́ kó ti jẹ́ pé ọmọkan bá tán bá ń ṣeré gan wọ́n á máa kí oríkì ilé wọn wọ́n á máa kí oríkì ìlú wọn gbogbo wọn jọ máa fi ṣeré sòkò ní jẹ́ pé nǹkan tó special ni bí a ṣe bóde ṣe wà ní ìnà àtètè kọ́ṣe nìyẹn bẹ́ẹ̀ ni a fẹ́ kó máa ìnà continue. àwọn agùnbánirọ̀ tẹ ni wọ́n wá pàápàá jùlọ lórí òkè tí àgùn pé wọ́n wá sí ọ̀ṣun láti wá sin ìlú wọ́n rìn wá ní bẹ́tírí yẹn wọ́n fi ibi tán wà lẹ̀ àwọn nǹkan tí wọ́n rí tí ò wà níbi tán ti wà tán ti wá wọ́n ti rí ní ibí so ó bá nǹkan tí a fẹ́ ṣe gangan gangan irú wọn wọ́n jẹ́ àwọn tí ó padà lọ sí pé ah níbi tá a máa ti sin ìlú a máa lọ sí ìlú kan tó ń jẹ́ ibà wọ́n dẹ̀ ní òkè oríṣiríṣi so wọ́n tún padà bọ̀ ẹyọ kan lọ́gùn yẹn wọ́n á tún lọ gun omi àwọn á lọ sọ ìdí rẹ̀ náà nìyẹn so ọlọ́run ti bá àwọn ṣe pé kò ṣe pé wọ́n á wáṣẹ̀ ná owó tí wọ́n fi rìn rìn àjò wá láti ìlú wọn ó ti bá wọn ní ibi ìdí tá ẹ ṣe ní gbogbo wọn tínú wọn dùn pé àwọn rírun kan torí ọ̀pọ̀lọpọ̀ wọn ló máa wá sí bíbẹ̀ yẹn tó pé kò ní mọ̀ ju ìlú tí àmì capital wa lọ Òṣogbo ibi tó ti ṣiṣẹ́ nìyẹn tàbí ìlú tó ń gbé sí ṣùgbọ́n eléyìí ó ti rí nǹkan míì so àwọn nǹkan tí a fi nǹkan wọ̀nyí ṣe ní ìjọba tí wọ́n gbé e kalẹ̀ wípé nǹkan táwọn fẹ́ rèé àwa náà a ṣe tiwa ó dẹ̀ máa jẹ́ kí ìlú kó lọ síwájú ọrọ̀ ajé ìlú náà á lọ síwájú àti ti ìpínlẹ̀ ní àpapọ̀.